ńlọ bá bẹ̀rẹ̀ sí ní tàlùwàlà. فأهويت لأنزع خفي tí mo bá lọ sílẹ̀ nítorí àti gbọ́ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọkọ̀ ànábìwá ni dáhà fún mi fi wọ́n á lẹ̀. فإني أدخلتهما طاهرتين nítorí pé níṣẹ́ ni mo wọ méjèèjì lẹ́yìn ìgbà tí mo ti fọ ẹsẹ̀ méjèèjì má nínú àlùwàlà ọ̀nàṣà ààrẹ ìhìnà ànábìsọ̀rọ̀ àìsílẹ̀ ní a bá fọwọ́ pa méjèèjì. متفق عليه البخاري ومسلم كما نوقع وللأربعة عنه إلا النسائي أنا أمنعني أقول ما دير أمنعني الرفاقة سوف معتلنا إن الله في الأربعة وقوات مكان وغيره أبو داود النسائي الترمذي ابن ماجه ọmọlẹ ní tẹsí ma yẹ àwọn náà tún gba ẹgbà wọrọ mi wá pọdọ àmọkíra ìkànnà ilẹ nàṣẹ ẹyàfi nàṣẹ nìkan ó tún náà tún àwọn mẹ́ta àbọ gbà wá. ọ̀nà nàbí yóò sọ̀rọ̀ wọ́n àwọn àríwá àríwá sílẹ̀ tí ànábì wà kí àtúrò lọ́kùn máa bọ́ àtàwọn ààrẹ rẹ̀ mẹ́ta ha láàrin lọ́kùn fi wà ẹ̀fẹ́. ó fi ọwọ́ fi ń pa wọn láti sùnmọ́ àgbà ìṣẹ̀lẹ̀ wọn fọwọ́ pa òkè àti ìsàlẹ̀ ìkọsí aláwọ̀ méjèèjì wọ́n fi isnadihi dha'fun ṣùgbọ́n o lílẹ̀ ń bẹ nínú ọ̀nà tí àdéhùn ìgbà wọn. láti mà nínú àlàyé tó síwájú wípé àlùwàlá. غسل ومسح كفو أتي كفو وقع يعني الولاء والأعضاء الموصولة في الوضوء معلومة أوري كتاب من فوننا الولاء أجمعها كما الأعضاء الممسوحة معلومة kí ẹ̀rọ ti dẹ́kun àwọn oríkèé tí àwọn kò ní ìta náà tún máa wà náà. ṣùgbọ́n bí ẹ̀ka máa sọ yìí pé àlùwò ọ̀wọ́ sílọ́ pé gbogbo àlùwàlá fífọ̀ ní gbogbo oríkèé mẹ́. a lè kókò sàtìsí. nítorí pé àwọn ìta kò ní pa nínú àwọn oríkèé àlùwàlá orí náà àbórí àtẹ̀tí orí náà ni nítorí pé àlòbò náà ní ìdára etí méjèèjì àrò orí lọ́nà. tó bá ti sọ yìí pé orí àtẹ̀tẹ̀ ni tó bá wo orí àtẹ̀tẹ̀ tí gbogbo àwọn oríkèé yòókù náà lọ àlá èwo lọ́pọ̀ jù ètà ń fọ̀ lọ́pọ̀ jù ni ìjọba ètà ń fọ̀ nípa ètà ń fọ̀ lọ́pọ̀ jù tó rẹ̀ tó bá sọ pé àrùn owó owó slọ́n àbí bá slọ́n àní sọ̀kò tàbí bẹ́ẹ̀ irú òfin tá a nínú ṣẹ̀ríà tó sọ pé àlùṣọ́kùn lè lọ wọ́ọ̀lì bí làá lẹ́ẹ̀dì nàdìrí ọ̀pọ̀l. òfin a máa ní í ṣe pẹ̀lú ntọ́pọ̀ tó borí yàtọ̀ sí ètò kéré tó ṣe pé kò tó kàn wọ́n kì í sòfin máa tó kí tó kàn. ọ̀pọ̀ ni wọ́n máa ń òfin máa àti wá mà wípé àlùwàlá fífọ̀ àti fífọ̀ mi pààyàn. nínú àlàyé síwájú kò síye gbogbo wa wípé ẹsẹ̀ fífọ̀ là á máa fọ̀ kìí ṣe ń tí máa fomi pa. ṣùgbọ́n nínú báàbò yìí wọ́n bá fẹ́ sẹ́láyé ààyè kan nínú àwọn àyè èyí tí sẹ́rí àtọ́ka sí pé a lè fi ọwọ́ fi pa ìbọ̀sẹ̀ a lè fọwọ́ fi pa ẹsẹ̀ látàrí pé nǹkan kan jẹ tá a fi bo ẹsẹ̀ òun náà ni wọ́n pè ní alùpùpù alùpùpù kí ni jẹ́ alùpùpù alùpùpù òun náà ni náà lónìí. mẹjọ bàtà kan ní tí wọn bá wọ sí àwọn tó ṣe é pín kó fi gbogbo ara fi jọ ìbọ̀jẹ̀ láti máa kó ẹsẹ̀ títí kókó tẹ̀ méjèèjì bàtà ni wọn bá wọ sí ọjọ́ ìbọ̀jẹ̀ ó sì máa ń bọ ẹsẹ̀ títí kókó tẹ̀ méjèèjì ilé yìí wọ́n ń pè ní àlùkò. ó yàtọ̀ sí àlùjọ̀rọ̀mùkù. jọ̀rọ̀mùkù òun náà kófò ni ṣùgbọ́n òun máa ń tóbi ju kófò lọ máa máa wọ òun lórí kófò. láti kọ́kọ́ wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ kan sílẹ̀ èyí tá a bá wá wọlé lórí tó ń tóbi jùlọ ni wọ́n ń pè ní kíni yọrùmú pọ̀. ó fi hàn tó sí jọ́wọ́rọ̀ wọ́n tún ní jọ́wọ́rọ̀ òun náà ìbọ̀sí aláwọ̀ ni. wọ́n máa ń wọ òun lórí yọrùmú kùtà wọ̀ lórí pọ̀ àti mélòó. àlọ́ kò là á rà sídìí lágbá tó kọ́ mọ̀ wọn kò fi jẹ́wọ́ nígbà tó túmọ̀ sí lónìí náà ní bọ̀sẹ̀ bọ̀sẹ̀ tí wọ́n fi òwú hàn wọn ló máa ń jẹ́ jẹ́wọ́ gbàjọ́rọ̀ mú kó sì ń jẹ́ jọ̀rọ̀ mú kó tiẹ̀ pé ìbọ̀sẹ̀ aláwọ̀ tí wọ́n wọ̀ lórí ìbọ̀sẹ̀ aláwọ̀ àmọ́ tí ò tó wájà. Èsì kí bá tà lápẹjọ́ mú kó ìyẹn ni pé kófò kéré sí jẹ̀mú ọjà wa tóbi ju jẹ̀mú kùlọ̀. àkókò ọmọ ẹnu dọ́mi yẹn máa ń lò nítorí kófì lè bá àwa ìsọ fún ẹsẹ̀ rẹ̀ níbi òtútù kẹsì ọmọ màá là. ó dájú láyé jọ ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ tí ò ní bàtà tayọ ọkọ wọn à ní bàtà tó ìka ọ̀nà àwọn akófò ni wọn máa wọ kíkó bá. ó ti lè wà nù wọn ẹni tó ní kó kò tó ní bàtà. ǹjẹ́ àkófò yìí báyìí tí ó jẹ́ ẹni tí wọ́n pa ọwọ́ sí i ká tó lẹ́tọ̀ àti fọwọ́ pa ojúṣe ti dandan kọjá pa ọ̀run ṣe. sábà wọn tí wọ́n pè ní kó látàrí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam láàrin pa àwọn àwọn eléyìí tó túmọ̀ sí wípé àlùmẹ́sọ̀ wà lọ́sọ̀ fẹ́yìn. في حكم معلق الاسم لا بالعلة هذا حكم تعلقه بالعلة لا بالاسم ṣé ìdájọ́ kan ni kí a so mọ́ orúkọ tí kìíní yẹn ń jẹ́ èyí tí ká so mọ́ àǹfààní náà rí lára rẹ̀ fọwọ́ pa nítorí pé kófò ní jẹ́ àbí fọwọ́ pa kí máa jẹ́ kẹ́sì òun ooru èwo ni. àfọwọ́ pa torí pé ó kù ní jẹ́ ni àbí fọwọ́ pa torí pé máa mẹ́sẹ̀ mọ́ru. padà tí wọ́n ti kí máa mẹ́sẹ̀ mọ́ru adé pé fọwọ́ pa bàbá wọ bàtà lọ́fọ̀ọ́ pa bàtà náà. nàá. adé pé fọwọ́ pa torí pé máa mẹ́sẹ̀ mọ ooru ó kù ní tìjẹ́ ìwọ tó ní. ṣé eléyìí ni ìlàtún mọ̀rọ̀tẹ́bà àbí ìlàtún wàhídà. pípé ń jẹ́ kó ìfi máa jẹ́sẹ̀ ń wọ̀ tó ní. bẹ́ẹ̀ ni bá wọ kó ìdí kẹsẹ̀ rí mọ ooru kọ́. Gbogbo náà lọ ẹsẹ̀ rí mọ ooru. Tútù yẹn mú kọjá àti káàpù bó láti wá sí lọ́fọ̀ ọ̀pá àwọn ìfọ̀ ọ̀pá. Nàám rẹ̀ làwọn akábà ni ìyẹn ni pé torí pé ń jẹ́ kó ìsì máa jẹ́ sí ọmọ ọ̀ tí ọba ti kẹsẹ̀ sí ọmọ kò sí ń ṣe rà nítorí pé àlùfọ́kùn lè lọ láàlè bẹ̀rẹ̀ dàrú láàlè nàdẹ́rẹ́ lọ́kọ̀ èyí gbajúmọ̀ sí ni pé ẹ̀ máa ti wọ ọrùn àwọn ọ̀pọ̀ tẹ́sí òmùrù àbẹ́rẹ́ mọ́ọ̀rù ẹsẹ̀ yẹn méjì mẹ́ta wà mú olùkí á máa kà wá ẹsẹ̀ yẹn mílíọ̀nù mú olùgbà ṣíkẹ́ ní mọ́. eléyìí ó fi hàn wá kíkí ó kọ sí ń jẹ́ yẹn oníṣe ẹlẹ́ẹ̀kejì sábàbí. padà ìwà bí máa jẹ́ sí wọn òfin ẹ̀fọ́ wà wọ lásìkò òru ńkọ́ òru ti mú tẹ́lẹ̀ náà. ó lè fọwọ́ pa ó lè fọwọ́ pa ó lè fọwọ́ pa ó lè lọ́ tó bá tó ìdíjà ti fẹ́ sí nínú ìlà rẹ̀ ní gbẹ́ngẹ́sì òmò ó wà ní àdébì ká nítorí máa àbùdá owó kan ti jáde wọn lè lọ Muhammad lọ́wọ́ bá wà ní wàhálì òṣèlú wọn á rán apá kan nínú àwọn sàbẹ̀ jáde fún ìgbà tó pẹ́ tó pẹ́ tó sùn kan wọn wá pa wọn láti àníyàn sáṣú rẹ̀ ẹ̀sà àfihàn máa pa wọn láṣẹ kí wọ́n máa fọwọ́ pa amẹ́sẹ̀ mooru amẹ́sẹ̀ mooru wọn pè mẹ́rin ìfẹ́ la ti rí ẹ̀rí yàtọ̀ láti tọ wá nípa àbọ̀tẹ̀ spẹ́ṣálì ìfẹ́ la ti ti rẹ́rìí pé àlùkò ìbọ̀tẹ̀ àti ìjọjọ́ rẹ̀ ní ti máa mẹ́sẹ̀ mooru àlefọ́pa bá àlefọ́pa àlefọ́pa torí pé wọ́n ké. وأمرهم النبي صلى الله عليه وسلم أن يمسحوا على التساخير هذه هي متساملة لذلك في هوايتي الخفنة أن يكافوها nítorí pé kóòpù ní jẹ àti nítorí pé máa mú kí ẹsẹ̀ òun òru èyí sì mọ̀ pé bọ́ọ̀sẹ̀ náà kọ́ àwọn àjẹsẹ̀ òun òru ó tilẹ̀ jẹ́ kó kọ́ ẹ̀yọ̀ sí mẹ́ láti sì mí wá tó fi hàn pé kò mẹ́sẹ̀ òun òru àti sì mí tún wá tó ní mẹ́sẹ̀ ànàbí yó sọ̀rọ̀ bá àwọn àárẹ̀ ìwà àárẹ̀ yóò sílẹ̀. على الجوربين المغيرة ابن شعبة رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وآله وسلم أي في سفر كنت مع النبي صلى الله عليه وآله وسلم في سفر النبي عمر البخاري رحمه الله ما تتصون رواية في سفر قولين يا جنوب ìrìn àjò yẹn kú mọ́ wọ́n ti sàlàyé rẹ̀ nínú rìwáyà tí Imamu Bukhari pé gẹ́tù wọ́tò tẹ̀bù ní ogun kókó oúnjẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ní ogun tẹ̀bù. àtàwọn bọ́ sátúmọ̀ rẹ̀ pé lọ́ba sàlùwàlà àbí lọ́ba bẹ̀rẹ̀ sí ní sàlùwàlà lọ lọ́ba bẹ̀rẹ̀ sí ní sàlùwàlà wọn bẹ pẹ̀lú rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní sábà. níbi kò sàlàyé àlùwàlá fún ọ̀wọ́ nínú rìwáyà mi ó wá pàdé sọ̀rọ̀ wa àdùsílẹ̀ wọn sàlùwàlá fún àṣùbà. أهويت لأنزع خفي مو على الوسيلة nítorí kí n lè bá a kọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ méjèèjì ti ń bẹ lẹ́sẹ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam. ilé ìtumọ̀ sí wípé ọ̀tọ́ kábàyà sàlùwàlá tí ọ̀bá bùkátà tẹ̀lé jọ ràn lọ́wọ́. ṣùgbọ́n kò burú ká ràn lọ́wọ́ lórí ní tí ó mú kálùwàlá rẹ̀ kó lè ti dà. torí pé mọ̀gíra ọlọ sílẹ̀ láti bá nàbì bọ́ ìgbọ̀nsẹ̀ aláwọ̀ rẹ̀ ilé ìtumọ̀ sí pé ليس منا من لا يوقر من لا يوقر كبيرنا ويرحم صغيرنا لجوك نمو نرجو النبي محمد صلى الله عليه وآله وسلم ربما ننكي باسا يا فلا àti gbogbo àgbàlagbà tí kì í bá sàánù ọmọdé. ilé ìpẹ́ nínú àwọn ẹ̀kọ́ tẹ́sán islam ń wá pé ọmọdé wọ́n gbọ́dọ̀ sàpọ́nlé àgbàlagbà àwọn ọmọlẹ́yìn wọ́n gbọ́dọ̀ sàpọ́nlé àtiwájú bímá lẹ́yìísà yòfùdé ìlẹ́nukolo pẹ̀lú tí ò ní mú wọn máa gbé tayọ ayé rẹ̀ torí pé wọ́n ti ọ tó lọ ọlẹ̀ láti lọ bọ́ ọ̀sẹ̀ aláwọ̀ lẹ́sẹ̀ àmẹ́sọ̀rọ̀ wà ìwà ìṣẹ̀lẹ̀. Nànẹ́bí ni jẹ́ àpò tí méjèèjì lẹ̀ kí n ṣe nítorí pé ànábì kọ àpọ́nlé tó fẹ́ ṣe fún mi. Ṣùgbọ́n wọ́n kọ́ nítorí wípé àwọn àbùkátà láti bọ́ ìbọ̀sẹ̀ yẹn. Pẹ̀lú ìtumọ̀ sí pé kí n bẹ nínú ẹ̀kọ́ sẹ́sìn Islam mú wa ẹ̀kọ́ kan lẹ́yìn ìjà àpọ́nlé àtiwájú ọ̀pọ̀lẹ́. ẹ̀sìn káàmì sọ̀rọ̀ àti náà ní ìjàlọ̀ alára ẹ̀ ti bọ̀ kó tó di pé wọ́n débi tí wọ́n ti fọ ẹ̀sẹ̀. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kò sí nínú ẹ̀kọ́ ọmọ àtàlù aláfàtíwájú rẹ̀ ọmọ bá fọwọ́ ọba yọnu ọba fímú bí ọmọ ọwọ́ lẹ́yìn òsì nínú ẹ̀kọ́. sọ̀tùmọ́ tó bá ń ṣe ti títí bùkátà lọ́wọ́ lè ràn lọ́wọ́ torí kí ni kó tẹ̀lé yẹn tẹ bá rí kárí. wọ́n á rí pé téèyàn bá wọ̀ ibi dédé ibi kókó tẹ̀lé ìjàkadì ní òfin wọlé ìjàkadì lẹ́sìn fi bọ̀ láyé ìsìn gan àmọ́ bíbí ayé jọ̀ sẹ́rí. ìṣòro pé láyé ìsìn ló máa ń ṣe kó ló máa fẹ́ tẹ̀lé kókó tẹ̀ báyìí wọ́n ti lè ṣe é. ìṣèjọba tún zip yẹn délẹ̀ tẹ́lá pọ̀ ìjọba ti tún lè. láyé tí wọn àmọ́ ìjọba kankan jẹ́ diploma. ìjọba pé yóò sòrò bọ́ ẹsìn mọ káwọ wọn kéèké sí rọ́bà káwọ kì í ràn. ó túmọ̀ sí wípé ìjàkadì ní bíbọ̀ rẹ̀. lẹ́sẹ̀ èèyàn kò ká dára lọ láti bọ̀ kò sí ní tó burú nu káràn yẹn lọ láti bọ̀. ọ̀rẹ́bìnrin fi méjèèjì lẹ̀. فإني أدخلتهما طاهرتين ولكن ṣíṣe ni mo wọ méjèèjì lẹ́yìn ìgbà tí mo ti fọ ẹsẹ̀ mi méjèèjì mọ́ nínú àlùwàlà wọn ta ààrẹ ìgbìmọ̀ lànàbì sallallahu alaihi wa alihi wasallam ìyẹn bá fọwọ́ pa ìbọ̀jì aláwọ̀ méjèèjì rẹ̀. lọ́wọ́ wo àdéhìí yìí pẹ̀lú ti wọ́n tọ́ka sí pé. مغير عن القرآن نبي محمد صلى الله عليه وسلم دورين يعجو إنما كوفا الكفرين هذا بعد في توقع في جواز المسح على الخفين في السفر فطلق فوق الرجال وطلق تباوني أولين يعني في طريق السفر مضنة المشقة

gẹ́gẹ́ bí àdéhùn mi ò sì ṣe wá ǹjọ́ wa tó ká fọwọ́ kan kò fẹ́yìn nígbà tá a bá wà lébi láti lórí ìrìn àjò eléyẹn ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ nípa apá kan nínú wa wọ́n sọ ibi tá a bá wà lé pọ̀tọ́ ká fọwọ́ pa kò fẹ́yìn kí ẹ ti dẹ́rì wáyà sọ̀rọ̀ dàn màlìkì yẹn. ولكن حديث النبي صلى الله عليه وآله وسلم kìí tó wá nípa akọ́tọ́ka ti bẹ́ẹ̀ làbá wà lé náà ó fi hàn wá pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò tẹ́lẹ̀ ń bẹ̀. nítorí bí wọ́n nu kàdífì àrí ibi náà lè bọ́ ọ̀rọ̀ mi rọ̀bì ọ̀gbà wáyé àti àwọn àmì tí àlẹ́bí sọ̀rọ̀ bá àríwá àríwá tẹ́lẹ̀ wọ́n fún onírìn àjò níjọ́ mẹ́ta àtòrú rẹ̀ láti máa fọwọ́ pa kófò rẹ̀ wọ́n ti tẹni tí ń tẹ́lé ní òrùka ọ̀kan kan láti fọwọ́ pa fófò rẹ̀ báwo wọ́n ti wá fún un lórúkọ ọ̀kan tí tí ọ̀gá tó fún fọwọ́ pa. ilé ìtumọ̀ sí pé ọ̀rọ̀ náà máa lè kí ìyàsọ́ ń bẹ̀ ọ̀sẹ̀ ìfún wọn bẹ́ẹ̀. ìjọ lọ́gbọ̀n fẹ́ kọ́. èyí kan fi ọwọ́ pa kófò wa bí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ọ̀làrà ṣẹlẹ̀ à. òun náà sì ni gbogbo olùmọ̀kátà káàpà ìyẹn wọn sọ. gbogbo àwọn sàdé àmẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam alọ́sọ̀nà àfọwọ́pá pọ̀. gbogbo àwọn àyẹ̀mà ìmọ̀dáàdì ìgbàlùkọ̀ ìrìnàìtì jùmùlà. àwọn náà ní kò burú bó tilẹ̀ jẹ́ pé àlàyé tó wà. tọ́lọ́ wá yapa wọ́n tún yapa àwọn náà làwọn ṣíyà àwọn arákẹ́bọ̀ wọ́n ní kọ̀tọ́ àwọn àwárí wọ́n ní kọ̀tọ́ tẹ̀sùmọ̀ àwọn ọkọ̀ wọn bọ̀ dáa lọ́wọ́ àwọn ìtọ́kọ̀ àwọn sàbí abẹ́rẹ́ nǹkan mẹ́rin àwárí. àwọn aláìgbọràn àwọn ni wọn ní kọtọ kí ló dé tí òfin tọ wọn lè padà sínú sóòtù máa ilẹ ọlọ́nà wọn bá sọ pé wà arjúlẹ̀ fún ilẹ̀ kàbẹ̀ yìí wà arjúlẹ̀ fún ma wà ẹ̀yà ìlẹ̀dí náà hàmẹ́rù ilẹ̀ fún tùmí ọ̀sán láti fa ọ̀sìnú wojú àpò wojú àpò wọn sóògùn àlẹ́ ìlẹ̀ fọ̀rọ̀ وأيديكم إلى المرافق وأيديكم منصوب على المكروهية وامسحوا برؤوسكم مجرور كذا وأرجلكم ìrọ̀lẹ́ wọ́n ṣe àpò rẹ̀ wà á rojú là fún ẹ̀yìn sì mà ìnáwó yìí wípé àlùmáàkófò àlẹ́ mẹjọ́rúrí mẹjọ́rúrò ìjọba fi ìbára tó gba kẹtùrọ̀ kí lọ́ọ́ ẹ̀kọ́ gbà tó ìṣèlú ẹ̀kọ́ jẹ́ wọ́n ń sàdó bí òfin ọ̀rajà ọ̀rọ̀ àná wọ́n ń sàdó bí òwú síkún wà á rú. يوليكم ṣùgbọ́n wàá bèrè fún náà wa ẹ̀rọ atún mọ́tàwátìrọ̀ náà tó ṣe pèrọ tó ṣe pé náà gba ọ̀nà ọ̀pọ̀rọ̀ wá tó ṣe pèrọ àná. ṣùgbọ́n àwọn fẹ́ lo kìrá oníwà àrùjúlọ̀ oníwà àrùjúlọ̀ fún yẹn wọn ò ṣe àpò rẹ̀ sí ara bí òkú ti kọ̀ lórí tí wọn bá sọ ní pé àrùjúlẹ̀ fún nítorí tí wọ́n mú àyà yẹn wá pé wà àrùjúlà fún ó túmọ̀ sí kí wọ́n ti àpò rẹ̀ sára wòjú wa fún wà ẹ̀yìn ti yẹ̀ fún. kí wòjú tó bá ti jẹ sáàpọ̀ sí àìdí tó jẹ sáàpọ̀ ojú àtọwọ́ tó jẹ sáàpọ̀ adẹ́pẹ́ wà àrùjúlà náà ṣì ọ̀bá jẹ́ sáàpọ̀. wọ́n ní wọn kọ̀rọ̀ hàn jẹ́lẹ̀ wọ́n kéré على أن حكم الرجل الغض ìtọ́ka náà kúránì ó fi hàn pé ìdájọ́ ẹsẹ̀ ní kàtíkì ni àpò àwọn òṣèré ń tọ́ka pé léyìí nínú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam onípa arígbókun àdébì tó wá nípa àlùwalá ànábì sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo ẹsẹ̀ làyé yíké fún wa yíké kíkọ́ ànábì máa pẹ̀sẹ̀ rẹ̀ fúrẹ́ tuntun wọn lọ wá lọ́dọ̀ apákan nínú àwọn tàbí ibi lẹ́yìn ìgbà tí àyà yìí ti sọ̀kalẹ̀ àtàbí sọ̀rọ̀ àrùsọ̀lá kò tún fọwọ́ pa òfin ìyìnmá. eléyìí tó túmọ̀ sí pé àyà yìí náà ti xọ́tún lèlmẹ́kì àrẹ kọ̀ọ̀kan yìí. yáyà yìí ó ti pa ìfọwọ́ pa ìbọ̀tẹ́ aláwọ̀ ó ti parí. báyìí làwọn sọ àwọn olùmọ̀mí àwọn sọ pé rárá àwọn tó pọ̀ jù wọ́n sọ pé bófin mu wọ́n ní tí ẹ bá wò wò wọ́n á rí wípé ọ̀pọ̀ náà wọ́n abẹ́rẹ́ jẹ́ nípa pé ìdájọ́ ẹ̀ṣẹ̀ ìdájọ́ ẹ̀ṣẹ̀ lè jẹ́ fífọ̀ ó sì lè jẹ́ fífi ọwọ́ fi pa ìkọ̀sẹ̀ tí ìyàwó ọ̀sẹ̀ ìgbà yàtẹ kàánù àwọn kan lẹ mú ìpapà tètè rẹ ìrọ àtọwá nípa àyà tó sọ pé kí ni wà á rojo lè kọrùn wà á rojo lè kún àfọn àlẹ lọgùsù wà á rojo lè kún àfọn àlẹ eléyìí tó túmọ̀ sí pé wà á rojo lè kún ẹ àwọn ẹsẹ̀ yín tẹ̀ bá wọ̀ kankan wà arjulikum ẹ̀fọ́mi ká tẹ̀ bá wọ̀kọ̀. ẹ̀mọ̀ pé lẹ́yìn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àbí òkè òkè bẹ̀ kó lẹ́ ti lè gbà kíra àwọn olùkẹ́ ti kàdá bẹ́ ayé ẹ̀fọ́ jà. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọ̀rọ̀ tẹ́ tó sọ nípa kí ẹ ẹ ò rí lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹni tó rí ẹ̀rí ni lórí ẹni tí ò rí. حوالي أبالي حالي حبالي مغيرة رضي الله عنه قولوا من الكلام نبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم أنا بسي سوالا أنا دي فإني أدخلتهما واخرتي ومن جدي كيف طيب، تسمك ما ثم ولا إلي يا ريم حديث صفوان بن عزاز أتيت علي بن أبي طالب أتيت أتيت أتيت عبد الله أتيت آه، جرير بن عبد الله البجلي رضي الله عنه ربما وقال أيوا أخواني قاتني المسح على الخفين قاتل قصة بيك حديث جوا يقال المسح على الخفين أقوى بيك متواتر رواية من ojú ọgọ́ta ìwáyà àdéhùn mi ó ju ogójì rìwáyà lórí alimẹ́sùn àlọ́ kọ̀ọ̀fẹ́ báwo la ti wá fẹ́ sọ pé kò sí ìbẹ̀ ìbẹ̀. bákan náà ó wá nínú àdéhùn jẹ̀rí ìṣúná abdullahi ìjẹ̀rí radiyallahu anhu ọgbà ìgbà wọ̀rọ̀ wa bí kò rí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam wọn fọwọ́ ọ̀gbọ̀n tí aláwọ̀ wọn méjèèjì ẹnì kan bá sọ fún yín pé alkanadari kọ́kọ́ fúlẹ́lì máa ń ṣé síwájú kí súrọ́tù máìdà tó sọ̀kalẹ̀ ní àbílẹ̀ ìgbà tí máìdà sọ̀kalẹ̀ lọ́ra nàbì ìyàwó jẹ̀rí wa dáhùn ó ní wàhálà lẹ́mtú ìlà àjẹlẹ̀ máìdà ṣé mo gba ìsìláàmù ní ìgbà ìsìláàmù àbílẹ̀ ìsúrọ́tù máìdà ṣé ìsúrọ́tù máìdà mo ní mo rí bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa sọ ìkíkà حديث جرير بن عبد الله البجلي جدا حديث يقوى ولماقو على ينبغي ibi يبي àlùkò على lẹ́yìn ìgbà tá àyà yẹn kò kalẹ̀ lókè ọ̀rọ̀ fi àyà kan parẹ́ kò tẹ́lẹ̀ ó ní tí mo wá gba ìsìláàmù tẹ́lẹ̀ lẹ́yìn ọgbà ìsìláàmù fẹ́ ìjọ́sìn máa ń yà tí mo wá rí kí n tó gba ìsìláàmù ní ìkúkú rí kí n tó gba ìsìn àtúrẹ́ ń tọ́gbà bò ní súnmọ́. ànábì ọba wà lẹ́yìn ìkúlẹ̀ rẹ ò ní rí torí kò sí ìgbà ìsìn àtọ́ bá ti lọ rí nígbà yà nígbà wọlé torí ta ni ọ. má ti nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí kan máa ní káyọ̀ wọn pe irun kékeré sì ní kékeré irun o. àbí báyìí wọ́n ń lọ abo. lókè ìyàtọ̀ aláàánú méjèèjì táwọn pe wọn àníjì ẹlẹ́nu rẹ̀ ó ní wọ́n ti ń gba islam àfi lẹ́yìn súwọ́tù àlùmáàdá tẹ́lẹ̀ ti hàn wá pé ọ̀rọ̀ kí wọ́n parí kò ṣẹlẹ̀ ọ̀rọ̀ kí wọ́n parí kọ́ kò ṣẹlẹ̀. bá wá wo àdéhùn yìí dáadáa á rí wípé wọ́n ti àlàyé apá kan nínú àwọn májẹ̀mú ti àlùmọ́tò àlùkòfẹ́ alákòókò. Àlẹ́ bí sọ̀rọ̀ wá àríwá rẹ̀ kúlẹ̀ wọ́n ní dá àbùmá dá àbùmá fẹ́yìn ní àdàkọ̀lùtò ọmọ kọ́ ìrọ̀tẹ̀ yìí. Bí wọ́n sílẹ̀ orí pé èmi mo wọ̀ wọ́n lẹ́yìn ìgbà tí ẹsẹ̀ mi méjèèjì ti má nínú àlùwàlà. Ó túmọ̀ sí wípé ẹni tí ó láǹfààní àti fọwọ́ kọ́ ìbọ̀tí aláwọ̀ yóò ti ṣàlùwàlà rẹ̀ pé títí àlùwàlá pé kò túmọ̀ sí pé ọ̀fẹ́ ti ọ̀tún ọwọ́ àwọ̀ kò ọ̀fẹ́ ti òsì ọwọ́ àwọ̀ kò kò jẹ ara ọ̀ wá sí àlùwàlá tán páì àti kò tó fún àti ti òsì tán ẹ̀yin wá gbà náà lọ́sẹ̀sẹ̀ wá wọ́ kò sí ọ̀tún lọ́wọ́ àtúnwọ́ sí ẹ̀sì òsì. àmọ́ tí wọ́n ń ṣẹlẹ̀ yìí ìyẹn ti sàlùwàlá parí kí kí kọ́kọ́ ti ọ̀tún wọ́n wá wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀tún lọ́fẹ̀ẹ́sì òsì wọ́n wá wọ ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì. ẹni tó bá ti bẹ́ẹ̀ kò ní láǹfààní àti fọwọ́ ka ìbọ̀sẹ̀ ẹsẹ̀ òsì. ìgbésẹ̀ ìṣòro wà ní ìpínlẹ̀ ọ̀sán pé ṣé àfúnà فإني أدخلت كل واحد منهما ورجلي طاهرة Àjọ sọ pé wọ́n wọ ọkọ̀ kan nínú méjèèjì nígbà tẹ́sí ọkọ̀ kan ti má. Tó bá ti gbà tẹ́sí ọkọ̀ kan ti má ní afẹ́sẹ̀ ọ̀sán ọmọ àti wọ̀. Afẹ́sẹ̀ ọ̀sán ọmọ àti wọ̀. Ìdílé ìtumọ̀ sí pé ìmára rẹ̀ ó ti pé kó tó di wípé ọwọ́ kò tó fi láǹfààní àti màsíkìnì àti máa fọwọ́ pa. wal-qawlu fil-khuffi kal-qawli fil-jawr. ṣé à ń sọ nípa àbòsí aláwọ̀ náà láti sọ nípa ìbọ̀sí olówó. tó bá fẹ́ fọwọ́ pa ìbọ̀sí olówó. ìjọba ṣe ṣe ọwọ́ ìbọ̀sẹ̀ méjèèjì yẹn àfi lẹ́yìn ìgbà tó ti ṣe kí ni lẹ́yìn ìgbà tó ti parí àlùwàlá rẹ̀ náà àti parí àlọ́ àlásán ẹ̀yìn ìgbà náà la wọ ìbọ̀sẹ̀ méjèèjì ìgbà náà láti láǹfààní àti máa fọwọ́ pa. tọ́ eléyìí jẹ́mẹ́jẹ́ mu ti alákọ̀ọ́kọ́ ṣe ní àdàkọ̀lùdóhùnmá ọ̀hún ìrọ̀tẹ̀ ìgbìmọ̀lá kò síbi tá a fi sílẹ̀ kápò ẹsẹ̀ méjèèjì ọ̀ma kò tó di pawọ́. mẹ́tẹ̀ẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní kí ẹ bá wò ó. المغيرة بن شعبة أني رأى هوي لأنزع خفيه هذا الصوت كيف من نجوم من اللفة عليها تفوق خف من يوروبا تنجح إن توقفوا فقط الجخوف بمعنى يدكي أقوى تلك ó fò títí tó kókó jẹ kò sì jẹ́ ohun tó ti fọ́ wọ́ ń bọ́ kú lẹ́sẹ̀ rẹ̀ kò sì jẹ́ tó ti fọ́ wọ́ fún ọ lẹ́sẹ̀ débi kó lè rìn nínú ẹ̀ kò sì jẹ́ tó ti pé afurasí kan ti ya lókè ìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ wàá láǹfààní àti lè fọwọ́ pa èrò bọ̀dẹ̀ báwọn ọ̀nà tó bá jẹ́ pé ọ̀wọ́ kọ́ máa ti rìn lọ lọ́fẹ̀sẹ̀ kó ojú ilé mi torí pé ó ti yọ kó lẹ́sẹ̀ rẹ̀ tó ọ́ wá fẹsẹ̀ kó ìbàtà ọmọ tó ṣá tó sì pé ó fẹsẹ̀ kó pé tẹ̀lé mi tó bá jẹ́ bẹ́ẹ̀ láì pé kí n fi kí ọ̀wọ́ kí ẹsẹ̀ kó. bákan náà tó bá yẹ pé kófù yẹn Masha Allah ibi tí wọ́n ti ran ó ti tú dànù kófù náà fi kó pọ̀ àwọn àfisó mẹ́tẹ̀ẹ́ ìfẹ́ kó fóònù ó fún kọ́ni lẹ́wọ̀n ó gbé ẹsẹ̀ rẹ wá sí. ọgbọ́dọ̀ ti kó ìmọ̀nà atúlẹ̀rìn nínú rẹ̀ dáadáa nítorí tó bá ju ẹsẹ̀ lọ ẹsẹ̀ lè fẹ́ yọ àtúntàrí tìbọ̀ eléyìí ẹsẹ̀ kó tó bá ti fún ẹsẹ̀ eléyìí kò ní kíkálẹ̀ kí òun kọkàn balẹ̀ nù ẹ̀ yóò máa ta wá lẹ́sẹ̀. lọ sọba wa rí báyìí ǹjẹ́ kó kù dá fọwọ́ pààyàn tó wàá lè lu díẹ̀ gbogbo kí tí ibo ló lè lu dàda farada nípa kan náà kó a wọn ló kún gbà tí o bá sì ju one over ibi tó yà tí o bá ju one over four lọ dáa àwọn kan pé tí ọba pọ̀ láṣẹ tí ọba pọ̀ àmọ́ ọba pọ̀ pọ̀. kí ló dé tàbí ní kò burú torí pé kò sẹ́ni tó lè fún wa ní àjọ́rántì pé ìfẹ́ òkú àbẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó lò á màkàrọ̀ ọ̀pọ̀. ní gbogbo àwọn ọ̀gbọ̀nsẹ̀ aláwọ̀ náà tàbí ń wọ̀ sí kan rẹ̀ tó lù mí kan láwọ̀ láti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà sẹ́kùn nígbà tàbí ẹ̀sìn máa wọ̀ ẹ̀yìn tí màkẹ́kọ̀ọ́ máa ti fi ń tẹ̀lé yọ̀ọ̀mọ̀ sí kíni táwọn bàjẹ́ náà. Ilé ìtumọ̀ sí pé tó bá lu ìkan àwọn ṣe fẹ́ máa fi mọ̀ṣíkẹ́ náà. Àwọn olùdé bíi pé oríkèé jáde àtàǹpàkò rẹ̀ jáde dà kékeré. Eléyìí ò bo àyè tí a fẹ́ kí ó bò. Ẹlọ́tọ́ bá fọwọ́ pa, ọ̀tọ́ bá fọwọ́ pa. Ó ti wá ju síta ni wọ́n á rọra wá ìsíta wọ́n fi òfurufú apáàtì rẹ̀ kó rán o ọkàn wa fi di pé ẹsẹ̀ náà yọjú kù. ọtọ́ ká fọwọ́ pa ọtọ́ ká fọwọ́ pa. tẹ́lẹ̀ ìjẹ ohun tó jẹ mọ́ tó wá nínú àkẹ́fẹ́ yìí. lọ́dọ̀ àti sílẹ̀ tí wọ́n ti máa kí ni wọ́n fẹsẹ̀. tàbí ká fọwọ́ pa kọ̀ nínú ká fẹsẹ̀ tàbí ká fọwọ́ pa kọ̀. lọ́dọ̀ ṣíà àwọn kì í fọ ẹsẹ̀ rárá àwọn kì í sì fọwọ́ papò tẹ́lẹ̀ àwọn ti sọ fún àwọn kan fún ìfọ ẹsẹ̀ fún ìfọ fọwọ́ papò nígbà máa ń ṣe nígbà máa ń sàlù aláde bí ẹsẹ̀ torí kó lè bá yé ni àwọn tí ò bá débẹ̀ wọ́n ẹni àbùkù ni wọ́n tayọ ká máa ṣàlàyé ìranù wọn tó ń sọ lóye tó àwọn tó bá rí àwọn kan síbẹ̀ kó tètè dáhùn àwọn ọ̀daràn táwọn yẹn so tí wọn bá bàbà ládé bí ẹsẹ̀ wọn á mú omi ọsì báyìí lórí ẹsẹ̀ wọn ẹsẹ̀ náà kó gbẹ náà ti ṣe ẹgbẹrẹ ti yẹn o wọn á mú ọkọ sí báyìí ọgbà yìí ìdàkùtà bàlá ọwọ́ àdúmọkẹlẹ nítorí délé máa ti máa di rẹ tẹ́lẹ̀ báyìí wa ìgbà tí àwọn ọmọ yẹn àwọn yàtọ̀ pé ayẹ̀tò nàìjíríà wọ́n ti pa àwọn àdéhùn tó wá rẹ̀. Ẹ̀sìn ìdẹ̀rẹ̀ Ibn Abdillah al-Bajali ó ní wàhálà aslamtu illa ba'da al-ma'ida ilẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èwo ló tó wá sí káyà ni àbí àdéhùn ìdílé? Káyà ló tó wá sí. Wọ́n tún máa ń dà síwájú àdéhùn ìdẹ̀rẹ̀ Ibn Abdillah al-Bajali. Ṣé ìdẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sàlàyé fún alẹ́? Ìgbà yóò pa ntọ́ òrí rẹ̀ ọ̀nà wo la fi kàkà ní o. Nípa fẹ́ àǹfààní tí a ti bẹ̀ ní kí wọ́n jẹ́ pé ayé ti sọ̀kalẹ̀ tí wọ́n á ti bẹ̀ ní Ó túmọ̀ sí pé báwo ni àná ti kù yóò ti síwájú mọ̀nsúkú kọ̀kalẹ̀ kò yé nànáàtẹ̀ náà lọ́rọ́ lọ àbọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá àríwá ayò sílẹ̀ tọ́pa ìdájọ́ tó ti síwájú rẹ̀ báwo ni ọ̀rọ̀ náà tọ́pa ìdájọ́ kan rẹ̀ yóò ti jẹ́ pọ̀ lóṣù ọwọ́ sọ̀kalẹ̀ náà kí wọ́n parí tó dé kò ṣeéṣe nù ṣẹ̀ríà. kí lè pè é ní nafsu ni kí lè ṣe tafsir nítorí pé nínú ṣẹ̀ríà tafsir láì ṣẹ́sí mo kí mo wọ́n lè ti àkìr. tó o torí pé nafsu ti ń ṣe tafsir nǹkan ó lè pẹ́ ó lè yá eléyìí ọ̀tọ̀. tó ní ti nafsu lẹ sọ nínú náà tí òfin kan bá kó òfin kan rẹ òfin tí wọ́n parí òfin tiwájú náà. kí ìjọba rẹ kò tó de náà ọba wa ní. الذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج lọ́wọ́ tí àwọn ti ń kú nu yín lọ́sẹ̀ fi ìyàwó sílẹ̀ àsọtẹ́lẹ̀ ìpalẹ̀mọ́ àbí ìpèsè tí wọ́n sílẹ̀ fáwọn ìyàwó wọn ìpèsè ìjókòó tí wọ́n jókòó lé fọ́dún kan yẹn ni pé ẹ̀rí jáàmù òbí tọkọ rẹ̀ bá kú níbẹ̀rẹ̀ sí Islam tó jókòó ọdún kan lé tó fi sunkún ọkọ rẹ̀ ọkọ àbí ọkọ náà ẹ̀ dáhùn ní ti oṣù mẹ́rin àti ọyọ àbá tó tún pọ̀ lọ́dọ̀ obìnrin tó ti jáde àwọn olùbílà lẹ́yìn rẹ̀ ilé ìlọ́kọ̀kọ́ síwájú lẹ́yìn rẹ̀ òfin kan wá dé. wọ́n wọ́n yẹ ẹ̀ والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أربعة أشهر وعشرة أنتم كلهم كم في أوسلة أو يوم جوكوكو فسمعنا يوميو سنوكي تحقق ìgbà wo ló ti wá lẹ́yìn tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ islam náà bá ní mùsùlùmí kan ó fèsì ìfèrí mẹ́wàá tógun bá dé ọ̀rọ̀ pé ìjọ kánú kọ̀ sẹ́lẹ̀ ten to one lọ nígbà tó yá ọ̀rọ̀ ni àná kọ́kọ́ lọ́ọ̀bù àdúgbò wà á rí máa ń nàbí fún bàtà ọlọ́run ní sísá àti sísá funfun yín ó mọ̀ kó lẹ́ńtẹ́ ọlẹ́ńtẹ́ lára yín tó ní ti tútù wà tó wa lórí ẹni ti tútù wà náà ló sẹ́kù dìde ìjọba ìdá yàrá ní ẹ̀mí ìjọ àti ọlọ́nà tó túlẹ̀ kí wọ́n pọ̀ jù mí lọ kọ́ ìjọ lọ bá wọn láti má sọjà láti pín ti àti ní èèyàn méjì wọn nìkan ló fi sùn wọn gbà torí kì wọ kí ti agbára eegun rẹ ló fi wín agbára pọ̀ gbọ́lọ́ngbọ́n ní sọ́mọ kí wọ́n bẹ̀rù tó bá ti kú ikú náà ni tó bá ti ká tẹ̀mí ẹ̀mí náà ni àmọ́ àwọn kà àwọn akéwà báwò wọ́n fi bẹ̀rù kí n tó pa nǹkan rẹ kò máa wá bẹ́ẹ̀ nígbà fẹ́ parẹ́ yóò sì wá lé. ṣé ìgbà sẹ́yìn wá sọ pé ayatul maida ọ̀pá àdéhùn jẹ̀rí rẹ̀ bó ló ti parí jẹ̀rí ní nǹkan islam àfi lẹ́yìn ìgbà tí suratul maida ti sọ kalẹ̀ àdéhùn lẹ́yìn ìgbà tí suratul maida sọ kalẹ̀ mo tó wá ti lọ ọ̀hán sọ̀rọ̀ wá parí ọ̀sẹ̀ nígbà tí wọ́n kọ́ ọ̀pá ọ̀pọ̀ ànásù òun náà من الشريعة رفع حكم شرعي متقدم لخطاب شرعي متراخ عنه رفع حكم شرعي متقدم تقع من الله سواك ولك لخطاب شرعي وراء الله متراخ عنه توقف الوجود هو التلاحق وين إليه نوان كويني النسخ ètò kẹ́yìn náà pa ètò síwájú rẹ̀ kìí ṣe ètò síwájú náà pa ètò sẹ́yìn rẹ̀ tí àjọṣe kọ̀ọ̀kan wá jẹ láàrin ètò síwájú àti tó wá sẹ́yìn kí èsì kan ń pa ara wọn rẹ̀ ilé àwọn pè ní tafsir àwọn pè ní tafsir. الرباني والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرة حيث ما قلنا يدوك يا أولي يدوك أسمي الميزي من اللي يقوم أسمي أسمي وعدا قرأ بأسواني سورة الطلاق قلوا أولاد الأحمال أدلهن ẹ̀yìn ọ̀bọ̀nà hamlahun. àwọn olóyún iye ìgbà tí wọ́n gbọ́ fi jókòó òun náà ni wọ́n fi kí n tọ́ wà nù wọn. ẹ bá wò sí àyà alákòókò àyà yìí ti sọ nípa obìnrin tó pọ̀ rẹ̀ ṣé ìdájọ́ obìnrin tọ́kọ rẹ̀ kú náà nù kó náà bá lóyún. ẹ bá wò sí àyà tó síwájú pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìlọ́yà tó sọ pé tó bá lóyún títí tí ebi máa ní ẹ̀rí pé ebi gbàtà takora wọn àbí wọn takora wọn tó a sọ fún wọn takora wọn a wà sọ pé ọlọ́dẹ yìí kọ́ fọ́ọ̀nù mi wọ́yẹ dáró náà ẹ̀ lọ́wọ́ àjẹ́ wọ́n sọ pé ọ̀gáyìrò hawa mi kò sí rẹ̀ mi ọ̀gáyìrò hawa mi yọ ọbẹ̀ nínú bracket nínú tẹ̀síẹ̀ níbẹ̀ tó wá kú tó fi obìnrin sílẹ̀ in bracket táwọn obìnrin ò sì jẹ́ pé wọ́n lóyún ẹ̀kọ́ bọ́fúnàbí àǹfọ̀tò iná àbàtà aṣọ́rin wà aṣọ́rọ̀ àwọn ni ó jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá. ṣùgbọ́n èyí tá a fi sínú bracket yẹn táwa sọ pé wọ́n wúlò àti àmàlẹ́ àjẹlò ọ̀nà ọ̀nyẹ̀bọ̀ àná àwọn ètò lóyún nu wọn ìgbà tí wọ́n tó fi jókòó ni wọ́n fi bí nǹkan tó wà nu wọn. ọkọ rẹ kúrò ní ó sì bímọ lọ́la ẹ̀ṣà òtún tó burú bẹ́ẹ̀. ọkọ rẹ̀ kú lónìí kò bí máa fi lẹ́yìn oṣù mẹ́jọ lẹ́yìn oṣù mẹ́jọ ni ó tó parí rí dàjẹ́. ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ láyé àtẹ́gbẹ́ sọ̀rọ̀ àríwá rẹ̀ sẹ́lẹ̀ ọkùnrin kan kú ọ̀pọ̀ kẹta sì gbọ́ àkùrá dáadáa wà òbí jẹ́ ara ẹ̀ jẹ́

tó ti parí kó ti bí ma yun ọkàn hàlẹ́tìlẹ́ ẹ̀dùwàd ó ti tọ́ sí gbogbo ọkọ tó bá fẹ́ fẹ́ báyìí. eléyìí túmọ̀ sí ike ìyàwó tó o ní tó o fi lẹ̀ tó bá lóyún òdìjọ́ tó bá bí ma kó tó parí ìdá wọ́n yí àbọ̀ kẹ́ gbogbo gbà tó bá tó bí ma ni eléyìí wọ́n pè ní tàṣẹ fún ìpínlẹ̀ yẹn ní nẹ́ẹ̀sì wọ́n pè ní tàṣẹ ìpínlẹ̀ pé àtọ́kẹ́ tó bá ti tó fobìnrin lẹ̀ tí ò jẹ́ olóyún wọn pè taofix specialize specialize ntọ́ wá tó fi hàn yín pé bóyá wọn wá general ẹ wá sọ di particular lórí àwọn kan. ìṣẹ̀lẹ̀ yẹn ìní nǹkan tí wọ́n pè ní taofix ṣùgbọ́n náà ọ̀yàtọ̀ ìjọba tó padà sínú àdéhùn yẹn wọ́n lè gbé ibùdó hajj ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta Abu Dawud Ibn Majah àti Tirmidhi wọ́n gba ẹ̀gbọ́n ọ̀rọ̀ mi wá láti ọ̀dọ̀ dání. والمغيرة بن شعبة على كل متفق متفق عليه بخاري àti Muslim so ṣùgbọ́n èyí tí ń bùkátà wádìí ìdílé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbà wa أن النبي صلى الله عليه وسلم مسح على الخف وأسفله. النبي صلى الله عليه وسلم وقوى وقوى وكياتي سالي يبوتي على وقوى ṣùgbọ́n wọ́n fi ìsìnàdé ìbá àfún lílẹ̀ ń bẹ nínú ọ̀nà tó gbà wá. wọ́n sọ lẹ́lẹ́mẹ́rin ti àìdí yẹ. nítorí ìmọ̀ ọ̀rọ̀ nípa àmọ̀ ọ̀tọ́ kí nàbọ̀ wọnú ẹ̀. ẹ̀gbà wọ̀rọ̀ tó wá ní ọ̀dọ̀ àwọn Abu Dawud Ibn Majah àti Tirmidhi nípa pé jẹ́rìí ló sọ fọwọ́ pa òkè àti ìsàlẹ̀ kófù. ọ̀lẹ̀. ntọ́sí tún mú wa náà ntọ́ mú wa lọ́rọ̀ àkọ́kọ́ ọ̀nà tó gbà wá lẹ̀ ọ̀rọ̀ tó tún mú wa náà ó tún lẹ̀ àti tìtì ń bọ̀ sàlàyé rẹ̀. àmọ́ ẹ̀yìn náà bá rò dáadáa ṣé ẹ̀yẹ́ mọ̀ ó ti kó àlọ́ aláàbí ìjà alẹ́ balùwà láti alẹ́ fi ẹ̀yẹ́ mú padà. Bọ́lá ti kọ́ àlùwàlá kí ló dé táì fi ìpàyẹ́ fínú. Dáàbò torí o lè kó àìlera ẹlẹ́yìn kọ́ná. Bàtẹ́ rọ́nà wàhálà tẹ̀síkà fífínú ìdáhùn ìrẹ́ lómi lọ sọ pé fífi omi sí wọn yóò kó àyíra fún un sẹ́wọ̀n kó lè wí bẹ́ẹ̀ náà ìjà ọ̀dọ́ lágbà lẹ́wàá wa tó náà ti pa á láti ẹnu kò sí lè ra mẹ́ẹ̀. tò ní ìsìn kí ló dé dá ìpín pẹ́ bọ́ ọ̀rọ̀ ọ̀pá láti bẹ́ẹ̀ kí ló dé dá ìpín pọ́ wí ọlọ́run ní ká bẹ̀ sí orí wa kí ló dé dá ìpín pẹ́ tẹ̀ ọlọ́run ní ká ti bẹ́ẹ̀ wá fi yọnu yọnu báwò oníyẹn àti mo fi rí àwọn ẹbí kó àlùwàlá ẹbí tó máa ti tẹ̀lé èdè rẹ̀ nípa pé a lè fi ṣerú ń dá a máa fi àlùwàlá sí. Gbogbo wa ti kọ́kọ́ lọ lásán náà máa fi tẹ̀sìn wa ní. Á àbá polówó tó tọ́ bàbá fi ọwọ́ fi pa ọwọ́ mi tẹ̀yẹ́mù ká pàdé ìdáwọ́. Lẹ́yìn náà ká tún fọwọ́ pa orí. Àbá tún pé ká tún fi pa etí bàbá pé ká tún ti pa ẹsẹ̀ wàlàkì nà dìínà lẹ́yìn tẹ́fẹ́ rà lẹ́sẹ̀ tọpọlọ lásán agbáríwọ ni wọ́n ti ń fẹ́. ẹ wá fún wa wo ṣe òfin nínà àkàrà fún wọn kí ni tá a eh, máa fi gbolẹ̀ dára wa ẹsẹ̀ ni ẹ gbé nínú àdúrà Yorùbá wọ́n ní àtẹ̀kẹ́ lákòókò ní àbádùá ná àkókò ní tẹ́tẹ́ àbádùá ní fara. lákòókò ní tẹ́tẹ́ àdúrà sí ní fara torí ẹsẹ̀ tó bá tẹ ilẹ̀ pẹ́ àpọ́nlébà wá so àpọ́nlé sì ní fara pé à owó fún díẹ̀ pẹ́ díẹ̀ ọ̀nà bá pẹ́ lórí ti dáadáa o fa so àpọ́nlé ti eléyìí báyìí kí wọ́n á ní ètò ọ̀tọ̀ pé ká pọ̀ ká pọ̀ ní dìbí tí a máa ń sàlù àlà. àtẹlẹsẹ lórí ìlànà ìṣòwò àti ìṣòwò àti ìṣòwò wáyé lónìí ìlú kàrà ọ́ bíbí náà. wọ́n tẹ́tí lé àwọn jìjì tẹ̀ òbí tí wọ́n bá wọn nù náà látàrí pé wọ́n á bá sàlù àlà tá a pọ̀ ká. ṣé nígbà tó rọrẹ̀ ti délẹ̀ yẹn lóko tọ́nà pé ká bá wọ̀ ẹgbẹ́ kókè àti kókè làwọn mi ń lò bí dáadáa dípò tó pé tá a bá wọ kókè náà ká lè gbé àfomi gbogbo ẹ̀ rárá àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ ẹ wo ẹ wo pẹ̀lú ọpọlọ náà. a sọ ní ti gan ẹni pé òkè náà ló gbọ́dọ̀ ẹja fọwọ́ parí àbí sálẹ̀ ti tẹ̀lẹ̀ náà ẹni pé sálẹ̀ sí àbí tẹ̀lẹ̀ ìlọpọlọ sọ yẹn tó ẹ̀ka fọwọ́ pa nìyẹn torí ẹni Ali bin Abi Talib nínú àdìsí tí ó wà ó ní law kana ad-dinu bir-ra'yi lakana asfalu al-khuffi awla bil-mashi min a'la lakinni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallama yamsahu a'la al-khuff. tó bá ti pọ̀pọ̀ lọ lásán èyí ò fi máa ṣẹ̀sìn ni àbárí kíkà fọwọ́ pa ìsàlẹ̀ ìbọ̀tẹ́ aláwọ̀ ènìyàn tọ́jú pé ká fọwọ́ pa òkè rẹ̀ lọ torí pé náà ti tẹ̀lẹ̀ nísàlẹ̀. Ìgbọ́ mo ní ànábì tó wá àtúnlá sẹ́ kí wọ́n fọwọ́ pa kí wọ́n fọwọ́ pa òkè. Wọ́n ti kúrò nílá ọ̀gá fọwọ́ ọmọbìnrin nílá àlùkẹ́dà. Ọlọ́run bá wa sẹ́gun tó kí wọ́n á tún ọ̀ká fún bẹ́ẹ̀ wulẹ̀. Ó tún ẹ̀sùn bá láyé ti wá àbùkátà kàmàdára wa láàbù. Òtúrẹ́ àdéhùn yẹn ìtumọ̀ ní mọ̀kíra sọ pé àtúntì àtúntà ìlà nẹ́bí sọlá àtúntà kan pa kò rí bẹ́ẹ̀. apáta náà fọkọ ha wọn sọ bẹ́ẹ̀ bí imáàmù Ṣáfi bí imáàmù Malik bí imáàmù Abu Hanifa tó wọn ní àtìkàlẹ̀ àtòkìlẹ̀ fọwọ́ pa wọn á sọ pé ẹ bá fọwọ́ pa báyìí rẹ̀ sí ẹ fọwọ́ kà sí ọ̀kan ń lọ báyìí ọ̀kan ń bọ̀ báyìí ọ̀kan ti ń lọ báyìí báyìí torí ìgbà tẹ pé sẹ́fún ọkọ yá o. kòtò hánà wà gbogbo eléyìí wàhálà yìí lórí ẹ̀kọ́ sánà yìí látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àríwá ìṣẹ̀lẹ̀ gbígbé omi mélòó lẹ́kùn ẹ̀rí ọwọ́ ibòmí láàrin ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọn ò sọ pé tẹ bá ti fi ọwọ́ bomi kí ẹ kí ẹ jà ń dàpọ̀ ọ̀la wọ́n sọ bẹ́ẹ̀ mo sọ fún kẹ́kọ̀ọ́ wọ́n pa lẹ́ẹ̀mẹ́ta wọ́n sọ bẹ́ẹ̀ yẹn pé àkọlù máa yẹ sẹ́nà wọ́lò olùjẹ́sán létí ètò kéré jù nínú nígbà sọ pé o ti fọwọ́ pa o ti tó nítorí láti fún mi sọ̀rọ̀ rẹ níwọ̀n bá tó ti bá àlọ́ o ti tó o ti tó pé o fi ọwọ́ fi pa torí pé tómi bá tó pọ̀ yóò bí ìgbowó nu jẹ ẹsìn mọ̀ kí sẹ̀rí ọ̀fẹ́ kẹ́ ìgbowó nu jẹ awọ ni àbówù ọjọ́ òwúrọ̀ ẹ̀sìn máa bá wọ tó mi bá dé nǹkan ìpínlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí sí ẹ̀bẹ̀rẹ̀ sí sí òun nǹkan ọ̀ma lórí pé tó mi bá dé nǹkan wọ tó bá tó lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn mọ́tíláṣí tó bá gbomi lù pọ̀ gbogbo èèyàn lè máa sá fún ọ kí wọ́n tẹ̀lé tó nítorí di eléyìí láì ẹ̀jẹ̀ bó ti jẹ́ mẹ́rin. ذلك حديث جرير ẹ̀yànjú nǹkan púpọ̀ níbí ó jẹ́ àmọ̀ gbígbé àmọ́sùn ara òkú fẹ́yìn ó ti sẹ́kù títí di sọ́gbìnlẹ̀ òkè àmọ̀ ẹ̀rẹ́ yóò mú àmọ̀ ìpín kì í pọ̀ jù ìlọ̀rọ̀ àwọn àdéhùn ànábì Muhammad ìrọ̀lọ́ àdéhùn àdéhùn ìgbà láyé ó sì sí wá lọ́pọ̀lọpọ̀ nígbà tí máa ń sàlàyé láyé ìgbà èyí tá a lè ṣe láti máa fọwọ́ pa òfò wa àti bá ti ti bá ti wá tó pọ̀ tó tí èlò yìí àti màtáàní nípa sáǹsọ nípa yóò máa pọ̀ sí. sòṣùgbọ́n tó bá ń ké àti tìta méjì làbá ti mú àwa ní omi mà kẹ́rì kó yìí àti màtáàní nípa mọ́tàlá yẹn kò ní lọ títí. lọ́wọ́ kó fún wa ní òye àti ìmà nípa ẹ̀sìn wa. ó ti wá lọ́kàn nínú ẹni tí ó fún ní àtọ́kọ̀ fi ṣe é. ó ti wá lọ́kàn nínú ẹni tí ó máa fi ń tọ́ máa tí ó máa fi ṣe wà lọ́wọ́ kó ti wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ fífi ètò rẹ̀ wà jù nínú ẹ̀ fífi ètò ìfẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. pẹ́pẹ́ máa fẹ́ dán sùkúrù mùsùlùmí sílẹ̀ ní táwọn ọmọ lè máa ṣe ní assembly láàrọ̀. ẹ̀kú làhàd kí èèyàn máa fẹ́ dán ilé ìwé lẹ̀ lórúkọ pé ilé ìwé táwọn mùsùlùmí. tó iṣẹ́ kúrú mà ní ọkàn rẹ̀ náà ní ike Auckland ọ̀pọ̀lọpọ̀ àwọn schools tó wà gbogbo àyíká yìí ní nàìjíríà wá bí àwọn private schools tíṣà ń pè ní mùsùlùmí àbí wọn ti pè ní tàwọn christian àbí tàwọn ènìyàn wo lè jẹ wọn máa ń dá wọn lẹ fófó sílé nítorí àti wọwọ òfófó táwọn ti ń dá àwọn schools sílẹ̀ ní nàìjíríà wá bí nítorí pé kálukú tó bá rí pé means of income tó bá dé mọ̀ díẹ̀ so the next thing is to establish his goal so wọn kì í ronú nípa pé responsibility nínú ẹsìn responsibility tó gbà responsibility tó àmì ọ̀gá kọjú owó tẹ̀ ẹ̀rù bẹ́rẹ̀ because mustaqbalu awlad al-muslimin future àwọn mùsùlùmí wọn fẹ́ẹ́ fi lé yín lọ́wọ́ wọn kò fẹ́ẹ́ fi lè darí ẹ̀ ó kú bẹ́ẹ̀ sì lè rọrùn ẹ̀ nǹkan yẹn tó kì lọ déédéé lọ́pọ̀lọpọ̀ gbà orúkọ léèwé wọn máa fi polówó léèwé kìnnì kan tí ó lòókọ Islam tí ó lòókọ Islam tí ó lòókọ Islam tí àwọn mùsùlùmí bá ti gbọ́ àwọn ọmọ lọ síbẹ̀ ó dá ṣùgbọ́n àlùfẹ́sùn láàyè ọ̀hún láàyè ọ̀hún ọ̀dọ̀ pàtàkì máa ọ̀hún mọ̀lùmọ̀ àwọ̀ orúkọ kọ́lọ́jà ìdílé ìgbà kò sínú lọ́jà nítorí pé máàmá ẹkùnrin mọ̀rọ́fẹ́ ẹkùnrin mọ̀rọ́fẹ́ tó kọ́ bá tẹ̀lé bẹ́ẹ̀ lẹ́ni náà tẹ̀lé bẹ́ẹ̀ lọ́nà òtẹ̀lé láì kọ́kọ́lọ́kọ́ àwọn olùkọ́ kí ẹ̀sìn dá islamic school islamic school sílẹ̀ wọ́n gángan fúnra wọn wọ́n nídìí láti mọ̀ nípa islam wọ́n bá pèsè ṣẹ́yìn láì rọ̀ pé bẹ́ẹ̀ ò kò lè gun yàrá tó àwọn tó bẹ́ẹ̀ máa kọ́kọ́ mójútó rẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ bí bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ jẹ́ lórí scale àtúnyẹ̀ sọ̀kín kan lásán ìlà àwọn kan yẹn jẹ́ ṣùgbọ́n wọ́n níbi láti lo àwọn orúkọ kan fẹ́ẹ́ kọ̀rọ̀ ṣẹ̀dá lẹ́mà dókítà yẹn bá ti rí ẹ̀ kò sí mí níbẹ̀ ẹ bá ti kọ́kọ́ sílé yẹn àkọ́kọ́ ni àwọn ìfúláwọ̀ nígbà tá a fẹ́ sálẹ̀ afẹ́ fipò mọ́ bẹ́ẹ̀ sì wá máa ń ti látẹ̀lé ọlọ́ọ̀pọ̀ yìí. ṣé kíláàsì bá ti wà ọlọ́ọ̀pọ̀ yìí bẹ́ẹ̀ sì máa ti látẹ̀lé. Èyí lẹ́yìn ìṣẹ́gun ti dé ẹ̀yà yóò. Ọmọ àti kárẹ̀. Ìjọba ta ti kọ́ ọkọ̀ yẹn. Ìjọba ní ìjọba ẹ̀ lẹ́nu àti ìjọba ní ìjọba ti kọ́ lọ sọ̀kalẹ̀. Wà á ti sàmì bá àìsàn lọ sọ̀kalẹ̀. Wọ́n sọ̀rọ̀ bíbí díà kí ẹ máa ka fátíà ní bàbá tí àwọn olùdókòwò máa ti láyé sàmáàtì fa ẹ̀yọ́ wa pé gbọ́dọ̀ náà ti tọ́ ẹ̀rẹ́ rí bẹ́ẹ̀ ọlọ́run kún yín máa ṣe ìdá ẹ̀mọ̀ orí láti ẹ̀mọ̀ ẹ̀yẹ láti má pọ̀ ọ̀run sọ́ọ̀tù. Obìnrin yẹn bábà bí kan ṣẹlẹ̀ tí òkú ìmọ̀ ẹ̀ pé omi yóò bàjẹ́ lára ẹ̀ tí tó yẹ bá ti bàjẹ́ náà ni. bàbá bàbá aláìgbogbo bíi fúláṣí oyún ti bàjẹ́ oyún bá ti bàjẹ́ àgbègbè parí. nísìn olóyún oṣooṣù méje lẹ́yìn ikú ọkọ rẹ̀ oyún wá bàjẹ́ bí òye wa táwa sọ pé kó láti òbí lọ mọ́ ti parí ọkọ sì kú oṣooṣù méjì lọ oyún bàjẹ́ lára rẹ̀ lọ́sùn jáde sí náà kí ti dandan kó bi láàyè so oyún oyún lè jáde lára rẹ̀ kọ́ ọmọ ọmọ yìí oyún sì lè bàjẹ́ lára rẹ̀ sẹ́yìn báwọn àrùn rẹ̀ ti fò náà nàmbà tírì. àlàyé nípa káwọ eh, ìgbọ̀nsẹ̀ aláwọ̀ yìí. ẹ̀rọ aṣáájú máa adé fún mi wàá tó fún mi ìbéèrè ti máa ń pé àwọn sọ́ọ̀fù kan wà pé pé ó transcend ní kú. àlàyé sọ́ọ̀fù ń bọ̀ àlàyé sọ́ọ̀fù ń bọ̀ ẹ̀mí sọ́ọ̀fù àní ń bọ̀. now ẹ máa fọ. Thank you ìbọ̀dì aláwọ̀ ọ̀dà títí máa ń dọ̀tí lókè bá ti ṣe especially tó wà láàyè wọ́n ṣe ọmọ shine kìí sábà dọ̀tí and especially sẹ́ni tí máa ń fomi kọ́ ọ̀bá fomi pa lórí o kìí ṣe ń shine tó wà lókè yẹn kìí sábà dì ẹ̀bí ẹ̀yẹ wa sáré fomi díẹ̀ nìyẹn ra títí ìdọ̀tí mọ̀tò bá ti ń di pé ìdí ń shine lẹ́kùn tó kìí yẹn bá ti ń sí yẹn wàhálà tẹ̀tẹ̀ rẹ̀. nígbà tí bọ́ tẹ olówùú ni aláyé rẹ̀ ń bọ̀ òun ló lè dọ̀tí. kí o gbé kára. òfin tó burú mi lókun ìgbà tí o bá ti kí ìfẹ́ lọ́wọ́. àmọ́ ẹ wá sọ̀rọ̀ ní tí wọ́n á kọ̀ ọ̀tún á ní ìlú ọ̀run náà kò kí wọ́n máa ń kiri lọ ó sì kí lọ́nà. àmọ́ tí wọ́n á kọ̀ ọ̀tún á ní àti àwọn ọ̀kí mà ẹ̀sìn kù náà ọ̀gbọ́dọ̀ máa ń ti kọ́ lápútọ́ lọ́wọ́ nínú àlàyé tó wà lórí ẹ̀ téèyàn bá sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ní kékeré. nítorí pé wọn náà ìtọ́sọ́wọ́ kọ wá àdúgbò kí wọ́n máa ń ta ni àbí kí wọ́n máa ń tẹ̀lé ẹ̀kọ́ ọ̀rọ̀ burúkú ni ọmọ lọ́wọ́ ajé kíkìrọ̀ ọlọ́ lọ́wọ́ àti ìdọ̀tí gbogbo ńlọ. Ìrọ̀pọ̀ yé wa. Ìgbàdá tó gbọ́rọ̀ òsèré kò fi gbé lọ fún ọ̀pítọ́ bá ti. Ìbéèrè ọwọ́ ọ̀tún náà lọ́wọ́. Yàtọ̀ sí tó akọ́wọ́ ọ̀tún ló fi gbé lọ́mọ pé ètò tó burú ni kí ọmọ wa owó ti á pa ni. Ìbéèrè wa. Àwọn tó bá fọwọ́ ti ké ọwọ́ ọ̀tún náà máa ti. Ṣé lẹ́yìn ẹ̀dá?

kò sí wàhálà ìtọ́jú àlọ́dọ̀ tí wàá ní ìsinmi pé kókó lọ́wọ́ wá ọ̀nàlẹ́ yẹn ó wà kò sí ń bẹ̀ ó fi káàdì wà lẹ́sẹ̀ ó sì bo gbogbo àyè ibi tí ọjà yàgò aládà máa fọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀nàlẹ́ ò sì dí ètò kìtọ́ fẹ́ fọwọ́ pa ilé yóò tún ara gbà títí sí alẹ́ lọ́kọ̀. ó sì mọ̀ fún ọ̀rọ̀ omi ká sì fòun tó jáde ọlọ́wọ́ mi ọlọ́run àlọ́ remember, kéèyàn máa ṣe nítorí kẹrù ọmọ bá wọn bá gẹ́gẹ́ bí ẹwà ti bímọ Ọlọ́run náà ni ọmọ bẹ wọn máa ti rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ alábìsíkiri láàyè lọsọlá ní gbogbo wọn máa kí ọrùn dédé torí pé wọn lè ní kúrò lọ bí ẹ̀kọ́ ọsọlá. sọlá ọmọ wọn dédé tí wọn fi kírun rẹ rà gbogbo àti wàá kírun kọ́ ọmọ bẹ lọ lórí ìkọlẹ̀ ìkọlẹ̀ rẹ. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومجنة لنه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أنا أعطي لكم بعد Ẹ ẹ máa tán fún yẹn tí èèyàn náà sì ní bùkátà nítorí ẹ̀kọ́ owó nìkan. À ń bẹ lọ́kọ̀ ọmọ bòrò. Nígbà tó fẹ́ fi fídìí ilé rẹ̀ fi fídìí ilé rẹ̀ náà. Báyìí tí ò ti lọ, mo ti gbọ́ bùkátà lè. Thank

Aye. Yeah. إذا سافر Mm-hmm. إذا سقط السبب بطل الحكم أها أبجو àmì ọmọ ẹni ọmọ tó rọrọ ó lè jọrọ láti àwọn tó bá má kò jù wá mọ tó apá ilẹ̀ òkè lọtọ àtọkọlọwọ ọpọlọ ṣọkún lọtọ kó bá ṣubú onídàájọ́ bàjẹ́ ó sì lè jẹ́ pé ṣọ́ọ̀tù wà ètò ìdájọ́ tí ó kún mọ́ bàjẹ́. Ṣèyí lẹ́yìn sábàbù tá à ń sọ sí àìlà ní àbí sí àìlà kẹsì gbogbo sábàbù náà máa ń tó mọ́ àṣẹ. Ìgbà àìlà ìgbàdà ìgbàdà ìgbàdà àwọ̀ ọ̀ma ẹgbẹ́ àti bá máa fojú wọ̀. Mọ́lọ́ sí rí. Ó ní ọmọ. Àríkùsọ̀. Kubarikul qaida ni sheria walifundishi. Kwa hiyo sababu walifundishi. Kama kawaida wa ni kawaida kuingia. Kwa kawaida tuwapite kusikia. Kita wana le create fúnra wa tán kò lè ní nọ́mbà. Inú ọ̀rọ̀ tá à ń sọ ojoojúmọ́ tá à ń sọ̀rọ̀ òfin náà sọ ọlọ́lọ́ ọmọ ẹbí ẹ̀ lè create lónìí. Ó kọ́ pàṣẹ jẹ́ tó bá kà á mi síra àkọ́jọ́ kọ́ wà lápọ̀ lẹ́mìí kan. ọ̀sẹ̀ ní píríncípù láti mọ̀ ikú tó àìdá ni àti èsì tó àìdá. Ṣé ìdáwà náà kìrìẹ́tì ó lè wá bẹ̀rẹ̀ àti ó lè wá bẹ̀rẹ̀ tó yé òṣìṣẹ́ gbólúmọ̀ yẹn sọ̀rọ̀ kẹ́kẹ́ bọ̀ ni. Based on ìdín sọ́ọ̀bọ̀ ló fi kìrìẹ́tì tó àìdá yẹn tó yé kò wá ní jẹ́ pé ẹ̀sàlàyé rẹ̀ fún àtúntò náà kò wá ìdá tẹ́tẹ́ kí gbogbo èèyàn ti apẹ́nu pa ẹ̀ tó bá ti mú wa àmọ́bi tó wà nùtìrà nínú àwọn tìrà kọ̀ wáyé tán kọ̀ láyé láti mọ̀ pé yẹ kọ̀ wáyé dàkàlélẹ́yìn àwọn ọkọ̀ wá sí ẹ̀ lè create ó ti jẹ́ pé iṣẹ́ lórí eh, ilé ayé nìkan àìmọ̀ yìí gan wọ́n ti nínú ọkọ̀ àìlè òṣèré àìsà àìmọ̀ yìí gbogbo agbẹ́mẹ́ta gẹ́gẹ́gẹ́ ti rọ́ láti tó ẹ wá wo ọkọ̀ àìlè òkèèyà kẹ wo tẹlẹ mú tó ní yóò pè kọjá ti sọ àfi tó o bá fẹ́ kó ń rìn rẹ ló kù àmọ́ tó o bá fẹ́ kó ń rìn rẹ tó bá fi láwọn ẹtì yẹn ní à yóò sọ so ìfàlẹ́ bó ti jẹ́ mbẹ́ so eléyìí ó túbọ̀ má lè kọ́ yà tó àná àtọ̀sọ̀ náà. pọ̀ sí ìbéèrè sá. على كل حال الله يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ọ̀tọ̀ ti ní ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo láti máa fi kíkà ti pa àṣọ obìnrin kẹ́ máa jogún wa. ọkọ ìwà ti kú máa ṣẹlẹ̀ ẹ̀jọba ò wọ́n ti fẹ́ nìkan lágbo lẹ́yìn wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀. ìwà ti wù láti fún ẹnì kankan lápolé ẹbí lẹ́kọ̀ọ́ máa lọ rẹ̀ ẹ̀yìn ẹ̀ ó ìbéèrè ń pè bí ìbéèrè ń pè pé ìbéèrè rẹ̀ ni pé ó máa ń ṣẹlẹ̀ láwọn agboolé kọ̀ọ̀kan láàrin Yorùbá ìdítọ́kọ obìnrin kan bá kú ọkọ rẹ̀ ti fi dúkìá lẹ̀ ó yẹ tẹ́ ìdíyàwó rẹ̀ dájú nítorí pé èrò tí wọ́n ní kí tó bá jáde yóò kó dúkìá yẹn sá lọ tó bá kó tiẹ̀ táwọn máa kó tiwọn ló kù mà wọ́n wá fẹ́ kí o náà mọ̀ ogún tèdí nu wọ́n wá sùúrù kó wá búrò kí ló dé sẹ́gun òlè fẹ́ wọ́n ní torí pé ẹ̀gbọ́n ọkọ bàbá ọkọ ni káyé sì fẹ́ yàwó ọmọ ẹni wọ́n wá rẹ́ kí ẹ̀ àwọn tó ń di mẹsìkínà tẹ̀sán ọ̀farahàn ìyẹnjẹ burúkú tẹ̀sí wọn lè fún ọ lọ́kọ tó máa fẹ́ ni tí o bá ti fẹ́ lọ́kọ láláì lọ́mà ìṣúkẹ́ bá ti sọ obìnrin tó kọ̀ ẹ̀ bá kú wọ́n ti lè ṣe sùúrù sí ọ̀lọ́kọ mi tí wọ́n máa kọ́ kókó rẹ̀ ó wà lẹ́nu náà wà lẹ́nu wọ́n jẹ́ títọ́ káàkiri àwọn ara wọn náà jẹun àmọ́ tó bá ti lè kọ́ ọkọ̀ mi ọkọ̀ mi tó fẹ́ ọ ni wọ́n jọ wà lẹ́nà tó bá wà lẹ́nà. ọwọ́ nínú àdé ìdí muhammed ibn abi sufyan wọ́n ṣe wà wọ́n. wọ́n tọrọ lọ́dọ̀ ọmọ dàda ìgbà tí àbú dàda kú kíkó fẹ́fẹ́. ọmọ dàda wà ní ìlú ọ̀gá. kí ló dé ogun mi ó ti kí ti jẹ́ kàlífà. ìyàgbá òbí owó àwọn eléyìí ẹ̀sìn làwọn kà ó ó ní ìrìn lè gbà kọ fẹ́ mi ó nítorí mo gbọ́ tí àbúrò àti àgbà títí kan alátọ̀dá nẹ́bí sọ̀rọ̀ bá àríwá rí lẹ́lẹ́ gbogbo obìnrin tó bá níbi ọkọ̀ kan lọ ọkọ̀ kejì náà jọ kọ fún tó má jọ wà jẹ́ òun ti fẹ́ kí ẹlòmíì kọ́kọ́ tọ́pọ̀ àrò àbúrò àti àlọ́dún tó kà á lọ. eléyìí túmọ̀ sí ẹ̀rọ fúláṣí obìnrin láti fẹ́ àbúrò ọkọ rẹ̀ ní wàá ṣùgbọ́n kẹlà ọ̀tọ̀ bẹ̀ tóbi máa mẹ́sìn ọlọ́ wọn lè lè yàn jẹba mọ́tò náà bá mẹ́sìn ọlọ́ tó náà jẹ́ pé wà ń darọ̀ sí nígbà tá wọ́n lè kí wọ́n máa rí wọn yẹn ṣùgbọ́n a rí àwọn tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tó mi ọ̀gbà lẹ́rọ tí tún sóògùn sí o torí ká làwọn èèyàn gbòmí o lórí owó tí wọ́n fẹ́ jẹ wọ́n ti sọ tètè jẹun ìgbà àwọn awí náà lọ́gbọ́dọ̀ pọ̀ àwọn òbílẹ̀ ìfìlẹ̀ yìí náà bímọ irú òkú jẹ́ sọ̀rọ̀ àwọn míì àwọn kò dín náà pamọ́. Gbogbo àwọn ìbéèrè yẹn gbẹdẹ tó kú wa. Àbí ẹ̀sìn yọ pẹ̀lú àdàgbà ẹ̀sìn. Ọ̀pọ̀ ìrìnà ti yẹ ọgbà pàtàkì kíá. So àwọn obìnrin bá ti di àgbà. Wọ́n ti di àgbà títí pé irun wọn ọ̀pọ̀ kọ̀ọ̀kan máa. Ìgbàlejò pẹ̀lú màmá ló tẹ́tẹ́ máa òfurú ọlọ́run kò furú kán kán kán kán kán kán yé bora wọn òfurú kán má bora wọn má lọ sí pé ẹsẹ̀ pé kọ́ wa máa ti gbogbo ẹ lẹ̀ o ìyẹn ni pé ó lè ti títí débi ọrùn rẹ̀ lẹ̀ ẹ̀ ọwọ́ títí débi kan ìwé òye ẹsẹ̀ ilẹ̀ wọ́n lè rí àbúrò tó máa bójú pé kí ni. tó yẹ tó bá fẹ́ kó súnmọ́ lọ àdúgbò bá wọn tó fẹ́ wù rẹ̀ yọ̀ọ̀ra bora rẹ̀ o torí lè kó lè ta akẹ́kọ̀ọ́ tí ń là akẹ́kọ̀ọ́ ìjọba jábọ̀ wọn máa ń wò tó yé ẹ̀ tó ṣe ẹ̀wà tó jábọ̀ pàtó òkèrè ẹnu tí wọ́n wò lóko òwúlò ẹlòmíín tí ó ń wọ̀ kó tó bá ti dìde wọ́n ti rẹ́ ní ipò. Ìyẹn jẹ́ wọ́n lè dé ìgbà. Kí ni wọ́n máa ń ṣe? tó bá jẹ́ pé àwọn ẹni tó máa ń ṣe sọ̀láṣì fàájì tí wọ́n ti sọ pé sọ̀láṣì fàájì kò ju àgùránì lọ lọ́dọ̀ àwọn kí ẹ̀yin lè sọ̀rọ̀ kí kí kí ju àgùránì ọ̀rọ̀ àwọn ìlà sẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ kó dájú ọ̀hún máa ti sọ aláìmọ̀kan tó yẹ kó lọ lé kí òní. tòótọ́ bá kó máa tó ń sọ kó sì ní ilé ẹ̀ kó sì kẹfẹ́ rí. oríṣi ilé àwọn olùmọ̀ wa sọ pé ọba dájú ikú àwọn àtẹ̀tẹ̀ sọ ikọ̀ ọtí ajúgbó máa ń ma ohun tí wọ́n gbé má tọ̀ ikọ̀ lẹ́sẹ̀. ìdí bàbá ti pa àtijọ́ àkùránì lọ lẹ́yìn náà tó bá ti ṣe síkìrì òní òṣòrí rẹ̀ ẹjọ́ bá ti tọ̀ ikọ̀ kan òní òṣòrí rẹ̀ kanú alẹ́ tó bá sọ bẹ́ẹ̀ tó ti bìlẹ̀ nínú kan yẹn kọ́sọ́ pé kí n lẹ́yìn ọ̀sẹ̀ bá kí n lẹ́yìn ọ̀ ẹ̀sùn kí. lẹ́yìn náà gbogbo àwọn sọ̀rí pọ̀ tẹ́lẹ̀ yẹn wọ́n ti máa pẹ́ ẹ̀ka ọmọ àwọn ẹ̀ ń bá wọn jẹ kálá kí n afẹ́ fi gbà kí n afẹ́ fi jà pé ká parọ́ mọ́ ọmọ pé kí ni àwọn káwọn ò kéwì. ìdí síra ó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn kò sí ẹjọ́ kan pẹ̀lú kí ẹni tẹ́tí sọ̀rí kò sì dàníyà wọ́n ní kò sí tọ́pọ̀ pẹ̀lú jawahir al-maani pé àwọn ọmọ òsì táwọn òkèké àgùránì làwọn máa ti tún náà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àyè òṣèlú wọ́n wá sí kankan náà àmọ́ wọn ní lè wí bẹ́ẹ̀ ní gbogbo sọkúsọ sí pọ̀ tó kù. ẹni tẹ́tí sọ̀rí kò kàdíríyà wọ́n ní kò sí tọ́pọ̀ pẹ̀lú fòyò bọ́tò rọ̀gbà níyà kí ẹ̀sìn ní gbogbo òwúkú kéèkì torí ẹ̀ sábà ti wíjẹ̀ sẹ́wọ̀n fún ìjà parí àwọn òfin lè wíjẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ wá ti tẹ̀sán bá wá ṣé tó bá dájú iṣẹ́ ẹni tẹ̀ ń kírun lẹ́yìn rẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ̀gbọ̀rọ̀ kírun lẹ́yìn àwọn tó ń sọmọ sáà ti kàn wá ní kíákíá tó láti fà á kíákíá tó láti fà á sí ẹ̀rọ kí èèyàn bẹ̀rẹ̀ sí ronú pé sí èsì ru àwọn tí wọ́n ń wé mi pa tó ìwádìí fi hàn wá kí ilẹ̀ Yorùbá especially ṣé ti gbogbo ẹni tó láti fà á sí iná ọmọ ìsọkúsọ tí wọ́n ń gbé àwọn tó àwọn pàṣẹ láàrin wọn pé wọ́n máa ti ṣe àdúrà bàrà ìbá tó ń ṣe kàtà kàtà ìyá ìmọ̀ká níjọ yẹ kí èèyàn máa ṣe àwọn aláìmọ̀ká lọ́pọ̀ láti dé lọ́wọ́ àdìpé lọ́sọ̀ pàṣẹ láti pàṣẹ pàṣẹ kí ní jẹ́bẹ̀ kí ní jẹ́bẹ̀ tòótórí délé tó bá jẹ́ pé látà ìyá ni kò wúrú àmọ́ ìṣe ìṣe tó ti kìlì

ìgbà ọmọ lẹ́tọ̀ àti fọwọ́ pa lẹ́yìn àlọ́ alátakọ́wọ́ èèyàn bá sùn ọba àyàkẹ́ ọba àtẹlẹsẹ ó tún àtẹlẹsẹ rẹ gbàtógbà sábà lọ lẹ́tọ̀ fọwọ́ pa níta sọ̀rọ̀ ìwé ìgbà ọlọ́fọwọ́ pa àlàyé rẹ̀ ń bọ̀ ọ̀sán límítì rẹ̀ pẹ̀lú twenty four hours ẹni tí wọ́n bẹ́ẹ̀ lé seventy two hours ẹni tí travel áàmà nígbà tó kọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ká àwọn áwà tẹ̀ ìlà àkókò ìgbà tó kọ́kọ́ sàlù àlátó kọ́kọ́ wọ kókò àbí àkókò ìgbà tí àlùwàlá rẹ̀ kọ́kọ́ já àbákòókò ọ̀gbà tó níbi àti fún àlùwàlá rẹ̀ tẹ̀lé ní àlàyé rẹ̀ mọ́. Ṣé máa dáa sáà sọ ní ìsinmi pé ó ti sàlù àlọ́ ó ti ké ó ti wọ kókò rẹ̀. Ṣòṣùgbọ́n tó tẹ̀lé òní lẹ́yìn ìrànwọ́ ọ̀tọ̀ kò kọ̀ fọwọ́ papọ̀. láì ìdìlà pẹ̀lú kí wọ́n dé káwọ́ aláàrẹ̀ ọ̀dẹ àti ètò omi ṣe gẹ̀ẹ́sì lópin ìgbà tó bá ti tẹ̀ dáná bá. ẹ á kọ́ wa fún Muhammed káṣí